ẹn nípa owó tẹ́ ẹ fẹ́ yá ẹ fẹ́ gba two hundred thousand naira ẹ sì jẹ́ mẹ́wàá nínú ẹgbẹ́ yín èyí túmọ̀ sí pé ìkọ̀ọ̀kan nínú yín lẹ́tọ̀ọ́ sí twenty thousand naira. gbogbo owó tẹ́ ẹ yá ẹ̀ lẹ́sàn padà láàrin oṣù márùn-ún oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹta oṣù kẹrin àti oṣù karùn-ún nítorí náà ẹ ní láti san padà nígbà márùn ní four four thousand naira tẹ́ bá ti san nígbà márùn four four thousand naira yìí ẹ ti sanwó tán ẹ jẹ́ ká fi ìdá mẹ́rin owó orí mọ́ gbogbo owó tẹ́ ẹ yá nítorí náà ìdá mẹ́rin lórí owó tẹ́ fún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan yóò kù sí eight hundred naira eight hundred naira tá a bá fi mọ́ oṣù kọ̀ọ̀kan yóò fún wa ní four thousand eight hundred naira. ṣé báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá san four thousand eight hundred lẹ́ẹ̀márùn-ún. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfikún bí owó ìwé tá a fi mójútó owó yín owó fọ́ọ̀mù àti owó ìwé ìfowópamọ́ owó òmójútówó yín jẹ́ ìdá méjì gbogbo owó tẹ́ ẹ yá tí ń ṣe two hundred thousand naira ṣé é rántí ó jẹ́ four thousand naira àbí a tún fi five hundred naira owó fọ́ọ̀mù àti five hundred naira owó ìwé ẹ̀rí ìfowópamọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ah kíní yìí máa ṣe nǹkan kékeré. <laughs> ọ̀gbẹ́ni Musa. ah ẹ má jẹ́ kí àwọn àṣìlú ìdàrú yín mọ́ yín lójú rárá mo kàn ń gbìyànjú láti fi hàn yín bá a ṣe máa ń gba gbogbo àwọn owó ìyá wa lóṣooṣù. ọ̀gbẹ́ni Martin èèlò la ó san pàtó lẹ́yìn oṣù márùn-ún. ọ̀kọ̀ọ̀kan nínú yín lẹ́ẹ̀dá padà lẹ́ẹ̀márùn-ún four thousand eight hundred naira owó èlé lórí owó tẹ́ yá ó jẹ́ twenty four thousand naira ọ̀kọ̀ọ̀kan nínú yín ká wá tún fi owó ìwé ẹ̀rí ìfowópamọ́ yóò wá jẹ́ twenty four thousand five hundred naira nínú ẹgbẹ́ yẹn jẹ́ mẹ́wàá àròkọ gbogbo owó tẹ́ ẹ máa dá padà jẹ́ two hundred and forty five thousand naira tí ẹgbẹ́ yín ó dá padà. Hmm, tá a bá fi four thousand naira owó tá a fi ń bá yín mójútó yín sí àti five hundred naira owó fọ́ọ̀mù gbogbo ẹ̀ ó wá kú sí two hundred and forty nine thousand five hundred naira